ميتان حيا وماذا وميتان ọlọ́wọ́ bá pa mùsùlùmí lé hayyan tí bá ń bẹ láàyè ẹni àpọ́nlé ni bí tó wá lágbára jù ní pé wà náà yìí tà okú mùsùlùmí òkú àpọ́nlé ni àbùkù ògbọ́ bá kù kò ṣe gbọ́dọ̀ kàn láàyè àbùkù ògbọ́dọ̀ kàn lókùn ìyẹpẹrẹ ò sí gbọdọ̀ kàn láàyè ìyẹpẹrẹ ò gbọdọ̀ kàn ọmọ àdínábì adámọ̀ lókun tó bá tún wá lọ rè jẹ́ mùsùlùmí wà pa gbogbo ẹ̀ lọ àmọ́ sáńtò lọ́là jù láyé lónìí nìṣẹ́ àbùkù náà fi ìyẹpẹrẹ ayé látàyé kó bá lùtí àmọ̀ náà ti fúnra wọn láìpẹ́ yìí ẹnu ọlọ́wọ́n bá kan ẹni ìyẹn kan lọ́wọ́ bá ti dáadáa fún wọn united kingdom náà wà london ló ń gbé ẹni náà wá sẹ́ǹdì àwọn documentary kan sí mi ìgbà àwọn náà sẹ́ǹdì àwọn náà ní àfúgbẹ́tẹ̀ wo ni o pé kẹ́lẹ̀ ma àpọ́nlé islam kọ́mi ènìyàn tẹ́ mọ́ ń sọ ọgbẹ́kẹ́lẹ̀ náà wá rí rí la hawla wala quwwata illa billah àwọn èèyàn ṣe máa ń ṣe òkú wọn tó kù bá kú tán bí wọ́n ṣe máa ń ṣe òkú wọn nígbà tí ó bá kú tán bóun náà ti máa ń ṣe. subhanallah wọ́n ti lọ kírẹ́ẹ̀tì kìnnì kan wá wọnú bẹ ojú ayé ńlá ni kan oven yẹn wọ́n bá dáná sínú ẹ̀ iná yẹn ó mọ jò bí ìgbà tẹ kó bí sílẹ̀ gbọ́ àti níbi kí mẹ́ tẹkinọ́lọ́jì náà ni tẹkinọ́lọ́jì onáàlùsọ kí ni àwòlàwàlà kó wà láàájá rẹ̀ ọlọ́lọ́gbọ̀n ní òtítọ́ fún ara àwọn èèyàn tí bàbá rẹ̀ bá wá kú ẹni ìyá rẹ̀ bá wá kú láàáwòlàwàlà kó wà láàájá ẹni ọmọ rẹ̀ bá kú ẹni àbúrò rẹ̀ bá kú àkọ́kọ́ ní pé ní ètò ìjọba tí wọ́n ní pé ìjọba ó kọ́kọ́ gba òkú wọn náà àti ìgbẹ̀lọ́ àwọn èèyàn atọ́nà ní kẹsàn yé èyí wà wọn náà sọ ni òkú ilé wà lọ́dọ̀ wọn oṣù kan ń ṣèwádìí lọ́wọ́ náà ni wọ́n lè láàárẹ̀ wọ́n lè ṣe gbogbo ẹ̀ wọ́n lè kò sí dọ́ọ̀lẹ́ ṣe sí islam tó kọ́ wa ni pé ìnà kásìrà ìdàbìrìbá yìí kàkásìrì yìí àyíyá oníṣẹ́ni ká máa mú egungun èkú ká fi ìnira kankan òkú tó ti wà lẹ̀ bí ìgbà tẹ gbáláyè kalẹ̀ náà sẹ́ ìṣàbúrò nìbò ni tó kúba kúba yìí tó bá mú sọ́níká ní àmà yẹn ọ̀n gbàmà àlàyé sí àlàyé ọmọdé yóò mọ̀ ní lára sọ́ní bó ṣe ní àlàyé lára fẹ́ náà ló ṣe ní òkú lára ẹ̀kọ́ ìsìlámù ó fi pẹ́ òkú ọmọ nìyẹn lé àbáwọn ilé ìbàbá wọn kù ìyá wọn kù ọmọ wọn kù the next thing wọn wá gbé òkú yẹn ó gbé wọnú tó ta ló dàbí ogun yìí ìṣẹ̀lẹ̀ nìkan ó wá gbé wọnú ẹ̀ ló jẹ́ wá gbé wọn bẹ́ẹ̀ subhanallah a bá kí lọ́yìnbọ̀ gbogbo dáńsọ yìí kejì wákàtí mẹ́jọ o kejì wákàtí kan o láàrin ten fifteen minutes gbogbo ẹran ara òkú yìí máa kọ́kọ́ jù tán ó bá jó tí gbogbo ẹran rẹ̀ bá jó tán ṣùgbọ́n kí ló máa kù tó bá tó wá jó pé gbogbo iná ẹ̀ tó kọ̀ sí ní gbogbo ẹ̀ láàrin ten to fifteen minutes ìbáyìí tó wà nínú kílẹ̀ ìgbẹ̀rẹ̀gbẹ̀ ten minutes ọgbà jẹ́ pé dọ́kúmẹ́ntì náà fásitì ẹ̀kẹ́ jápẹ̀ ní ọmọdé kú jíjẹ́ rẹ̀ lójíjẹ́ rẹ̀ tó wá jó gbogbo ara ìtẹ́ tó jó gbogbo ẹran tó á tó wá jó gbogbo egungun tó bá jó gbogbo á tó wá ṣe gbogbo yẹn di tó ti ju ọmọdé tó máa ṣe tó tó wá kó gbogbo náà tó tó wá kó sínú ẹ̀rọ ìrẹ́ ẹ̀rọ láti ó tún á lọ pẹ́tọ́pẹ́tọ́pẹ́tọ́pẹ́tọ́ tí wọ́n lọ báyìí wọ́n máa lọ ó máa kóná áwádà ní sáúdà ó wà kó sínú gò kan ó kàn sí fún ọ ikú ya rẹ̀ o òkú kí ni òkú ya rẹ̀ rí lójú lùkú náà òun ò sì gbà ẹlòmí ìgbà ló gbé sínú ilé rẹ̀ rẹ̀ bá gbé sínú ilé máa ah, o aṣọ ìyá rẹ̀ bíi sáúdà ìyá rẹ̀ bàbá rẹ̀ wọ́n ti fẹ́ràn ọmọ rẹ̀ náà lọ́bí sọ́ ní sáúdà àyíká ó lè padà dọ́là inú kún wọ́n tún lè tún gòkè sókè sáúdà ọ̀nà ìfi ló burú mẹ́ máa kún ojú náà tó wọ́n jáde láàárọ̀ láàárọ̀ ó padà débẹ̀ náà kí ni wọ́n lọ ti débẹ̀ níbi o àwọn tá a gbèsè lógo ó ṣe kí ni ògbè lọ. Máàrí ọ̀nà kan ní tó ní ilẹ̀ púpọ̀ kí ni máa sí lọ́lẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ nítọ̀ ọ̀nà kan ní yóò tó wà fi pé omi gbóná ni lápé omi gbóná ìyẹn náà máa tẹ́ àhàwọ̀láwọ̀lá fún wọn lọ́dí mo ń gbó báyìí ìṣẹ́ ọ̀kẹ́ tó bí kan sí náà sọdá kọ́mọ́ tí àṣìláàmù náà kó lórí wọn. ẹni yẹn náà wá kàn sí ọmọ ènìyàn náà bẹ́ẹ̀ náà ni òun omi gbóná ló fi wá ṣiṣẹ́ yẹn ó ní ìyẹn subhanallah ó máa gbóná débi pé ní ìrùkú omi tá a máa ń gbé kaná lórí iná máa ń gbóná tó torí kí ṣe gómìnà kó wọ́n yé ṣe ogun tó máa kan òkú lára kí a máa bo báyìí kò ní bo báyìí tó máa tó mìíràn bẹ́ẹ̀ ṣe omi tó ti kó àwọn kẹ́míkà burúkú sí tó ní bá ti gbé òkú yẹn wọnú ilé tí ẹ̀ náà láì wọ́n bá rìlíìsì omi náà sínú ẹ̀ tómi yẹn bá dí ara ẹ̀ tó tómi dí ara ẹ̀ tán omi yẹn ó ṣe kó fẹ́ di ara rẹ̀ o omi yẹn á dẹ̀ máa jẹ gbogbo ẹran yẹn á jẹ gbogbo ẹran yẹn á jẹ gbogbo á dẹ̀ jẹ gbogbo á jẹ gbogbo kí ni jàmá gbogbo ẹ gbogbo yẹn náà wá tún wá mọ́ òun náà wá tún lọ òun náà bẹ́ẹ̀ náà òun náà padà wá padà aṣọ náà di pàódà agbé sínúgbò pàṣẹ kí ni agbénú lọ́rọ̀ òkú ya rẹ̀ lọ ìdí pàódà ó tún wá lọ́nà ẹlẹ́kẹta ìjúrí yóò náà lọ́nà ẹlẹ́kẹta wọ́n ti tókù rẹ̀ náà àwọn níbi náà sí àmì lórí gbóná sí gbogbo kí ló ló kọ́ gbogbo ẹ̀rọ lórúkọ owó ìgbàgbọ́ látọ̀ ní ìrìnmọ̀ pọ́rọ̀ ó dé mẹ́lẹ́lẹ́gbẹ̀rẹ̀ ní ìbá ti dọ́tẹ̀ kalẹ̀ tó tó ọmọ èyí òṣè òkú yẹn bó ṣe gbà bó ṣe kú báyìí wọ́n ti wá láwọn sẹ́nítàrì àti owó burúkú tí wọ́n máa ná wọ́n sì tírèsì nìkan nulé ó sì gbókù rẹ̀ kalẹ̀ ó máa tọ́jú ẹ̀ ó máa wọṣọ fún ó máa kó kíní sí wọ́n ṣe tó pé tí wàá tó bá lọ ọ̀sẹ̀ yìí yàwó sí ń bẹ ní àyè ni kí ló ń fẹ́ máa ṣe mo fẹ́ máa rí òkú ìyá mi lórí ibi láàbò àpọ́nlé wo ní bẹ́ẹ̀lì ìyá rẹ̀ tó fẹ̀yìn lẹ̀ bó ti wá fẹ̀yìn lẹ̀ bí ó ti fẹ́lẹ̀ náà nìyẹn o kò sá pọ́nlé lọ àbábùkù rẹ̀ adúgbọ́lọ́dọ̀ náà adúgbọ́lọ́dọ̀ náà ìyẹn sì wọ́n mùsùlùmí gbogbo ẹ̀kọ́ tí ìsìláàmù bá kìí ṣe bí tá a ṣe ń dé láàárọ̀ yìí nìkan ni wàlá yẹ́bù tuntun zero àìyí ń bè sá àfàlùkà ẹ má ṣe báyìí lórí irun ẹ má fi jẹ ẹranko ẹ má ṣe báyìí fi jẹ ẹranko ẹ má ṣe báyìí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ fi jẹ ẹranko ẹ fi jẹ ẹranko ó pọ̀ ó lè yẹn èèyàn wá láwọn wá lajú láyé lè dùn àti tó wá kùrù kí ẹ̀kan dẹ̀ jí lọ́sàn-án kò orun kan ó ní tó kùrù pé òun tẹ̀lé máa ṣe bíi kó lọkùnrin ó ṣe jí láàárọ̀ ọjọ́ ẹ̀rẹ́ tó kù ní pé òun dẹ̀ mẹ́mọ́ ṣe bí obìnrin ní ọ̀nà wà lẹ́jọ́ lóbìnrin náà tó ní òjì lọ́ọ̀ sọ́kọ̀ ọ̀dún kan olóbẹ̀ ní pé tó kù ní pé òun náà mẹ́mọ́ ṣe bí ọkùnrin ẹ̀dàkùn adùnwó ní ń bẹ́ ń bi ọkùnrin àtọkùnrin jọ fẹ́ra wọn ọdún ṣètọ́ mi ti gbà pọ̀lọ́ mi adùnwó ní ń bẹ́ ń ìsájú wọn ṣe ń bẹ̀rẹ̀ wọn ládùn mẹ́ kọjá pé àníṣẹ́ alátàfẹ́ takun tọ́lọ̀ wọn bá ní àmọ́ sí àníṣẹ́ àwòṣá ni gbọ́rọ̀ tọ́lọ̀ wọn bá lẹ́nu níta pẹ̀lú yóò ju àrùn pé wọ́n kàn fẹ́ mọ̀ mọ̀ ìyá aláìgbọràn títa ní lẹ́nu ọlọ́mọṣàwà ní kan lọ́wọ́ ọlọ́mọṣàwà jẹ́ kan lọ́wọ́ ọlọ́mọṣàwà sí àlékún dáadáa fún wa so ẹ jẹ́ ká mọ̀ Islam ẹ jẹ́ àmọ́ àpọ́nlé Islam fún wa mọ̀jẹ́ sí ẹnìkan tó mọ̀ tẹ̀ mọ́ máa kàwé kíwé kan àwọn àtìkù ranù táwọn èèyàn kan máa ń kọ àbáwọn pamphlets tí wọ́n máa há káàkiri fún ọ láti ẹ mọ ẹkọ mọ ìsìláàmù ní nǹkan tí ó káàbùkọ mi ni ọlọ́run àbí kò sẹ́ni tó pọ́n ọmọ ànábì adámọ̀ ní ọláì tó tó ìsìláàmù kò sí ẹwọ òkè òkú làwọn èèyàn ṣe lọ́sí ṣe yìí ẹwọ bí ìsìláàmù ṣe ní amọ̀ ṣùgbọ́n òkúkú àmàwẹ̀ fún òkúkú àmà wáṣọ sí lára òkúkú àmà kírun sí lára òkúkú àmà gbẹ́ni sáré fún àti àwọn ẹgbẹ́ sáré ká gbẹ́ni kí á gáyé dé ìdú ọmọ ènìyàn àfi kí á gáyé dé dé gbáyọ ọmọ ènìyàn sokó lè wà ní sálẹ̀ sálẹ̀ àmà daṣọ bò àmà àti ọba fẹ́ dá ìyẹ̀pẹ̀ bóyẹ̀ náà ó tún gbọ́dọ̀ bá ìyẹ̀pẹ̀ bó òkú yẹn lórí direct àtúnkanlé àtúntúwájú àtúnṣe gbẹ́sàárè ẹ̀pẹ́ṣẹ̀ máa dú òtí ẹ̀ lọ́tọ̀ tó kò ipá tó bẹ́ wọ́yẹ̀ pẹ̀lú lórí kí láti wáyé jẹmọ́ àpẹẹlẹ́ ìgbókù àpẹẹlẹ́ ìgbókù ọwá wo òkú àmìnà ọmọ àdáyé àdábọ̀ oyún tó bá lọ sí gbogbo àwọn àti general hospital àti private hospital ìrìnsọ̀ yìí tó bá jẹ́ mùsùlùmí yẹ oyún oṣù márùn-ún oyún oṣù mẹ́fà oyún oṣù méje oyún oṣù mẹ́sàn-án ọmọ tó bí lóòjọ́ tó padà kí ni wọ́n wọ́n pè é ìgbọ̀nsáwọ́sù ṣàkúnigẹ̀ ẹgbẹ́ ayẹ́pẹ́rẹ́ ní ọdún bí ọ bí ìdọ̀ bí wéṣì gbogbo yóò jù mẹ́sàn-án jù ìrìnkan agbàwọ̀ kọlùkọ̀mù àbíbà tó máa just be in our office náà lápẹ́lẹ́ kan tí wọ́n ṣe fún ìrìnàjò òwúlò àwọn ìwà lọ́gbọ́n títí oyún eight months wá bàjẹ́ lágbàgbà lágbàgbà láti báyẹ̀ kó easy kan flush ẹ̀ mọ́ toilet wá flush ẹ̀ هكذا بنى الإنسان هؤلاء السفهاء tí wọ́n bá ti ìsìláàmù dé àríwó yóò à nǹkan láni ọ̀pọ̀ bí yóò bá jábọ́ lásán kó ń kú lásán àwọn anínú àbá àtọ́tí ń lọ́sọ̀ pé bí ẹ ṣe máa ń sòkú àgbàlagbà jẹ́rẹ̀ lẹ́sí sòun náà ẹgbẹ̀ ẹ̀kọ́ ìfàjọ sí lára ẹ̀kírun sí lára ẹgbẹ́sà àrẹ́sẹ̀ náà ẹ̀sìn òun náà rárá oyún nù ẹ̀sùn àbá àti wọ́n ní à káfàánú sí lára káwọ́ ẹ̀fún kákínú sí lára kìí ṣe dandan àmọ́ tá a bá ṣe òdàpọ̀ ó ṣe kí ni jọmọ́ òdàpọ̀ bá a ti ṣe àgbẹ̀lẹ̀ àmọ́ kátàríkà gbẹ́lẹ̀ àti òun náà bá ti máa ń ṣe gbogbo àwọn òkú ẹ̀wò tí apá lásán báyìí tó bá gé jábọ́ lọ́wọ́ àrọ́bà apáyẹ islam ní ẹ̀kàn fílẹ̀ kó máa ṣe rábàrà bá ń títì níbo ẹgbẹ́ ẹ̀tún lọ gbẹ́lẹ̀ fún náà ẹgbẹ́lẹ̀ fún náà ẹ̀tún fàtọ̀ sí òun náà lára nígbà tí ó gidi òkú ẹgbẹ́ bẹ́ẹ̀ni ẹgbẹ́lẹ̀ fún náà tẹ́gbẹ́ ni ẹ̀ ọgbọ́n ní àwọn nǹkan tá bá ń gé kúrò lára èèyàn lára wa ọgẹrun ọgẹ kaná ọfàrùn abíyá ọfàrùn abẹ gbogbo àwọn nǹkan bá ń wọ̀nyí a bá ṣe lára wa báyìí kí láà ṣe sí islam ṣe ọkọ mi ènìyàn kan tó lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ ẹ̀ tó láàrọ̀ mi ènìyàn ló ti jáde àdìmọ́dé afẹ́lẹ́ látọ̀dọ̀ abdullahi ibn umar sani ká máa gbẹ́lẹ̀ ká máa gbogbo orúkọ bẹ́ẹ̀ o ká gbẹ́lẹ̀ ká wàá rí wọn bẹ́ẹ̀. lóòrè asadi kò abikini kò jama àyùrọ̀ kà kò ọgbọ́ ẹni tí ọba ti ké kan náà lóṣù tó kárùn-ún gbọ́dọ̀ lọ rí bẹ́ẹ̀ yẹn o ara ní ẹgbẹ́ náà dàmá tí ó lé bẹ́ẹ̀ ìdílé kó lọ rí bẹ́ẹ̀ àwọn ọ̀gbọ́n lọ bẹ́ẹ̀ yẹn ni mọ̀nà ta nítorí pé tí yóò bá bẹ́ẹ̀ yẹn tí tó bá bẹ́ẹ̀ tiẹ̀ ni yóò lọ síbi tó ń fi sí nínú tọ́lọ̀ bá kàn sí náà máa lọ wá báyìí yóò kàn lọ bẹ̀ yóò kàn lọ gbẹ́lẹ̀ ni kò ti yẹ oṣù lọ gbẹ́lẹ̀ tí omi náà oṣù kú. títí wọ ẹni tí yóò bá bẹ́ẹ̀ tiẹ̀ ah òjò máa ti lọ́nu ayé òjò yẹn máa ti gbé ìkànnà rẹ lọ kí a mọ̀ wá wá káàgbé yẹn ní ọkọ̀ mọ̀ wákàtí lọ́kọ̀nà tó wára ìfẹ́ àtẹ́mọ́pàrọ̀ mọ́ ilé yóò lápọ̀lẹ̀ oníkiri jọ̀rọ̀ ìdí ìdẹ́nu àkọlẹ̀ ní kéńtọ́ tó bá ti gbé wa ìdíje báyìí ìníjẹ́sì gbogbo ohun tá a ti dé irun wa padà bọ̀ wá sórí wa ọ̀rẹ́kọ́nà gbogbo wa ló yọ báyìí ṣọ̀bọ̀rọ̀ ṣọ̀bọ̀rọ̀ gbogbo ohun ara wa inú abẹ́ wa gbé padà síbẹ̀ ìhòòhò ọmọlúàbí láwa wà gan kò ní sí ìkankan lábẹ́ nǹkan ìyá làwọn ìṣàgbọ́ àárín olùbádọ́bì ṣé àtọkùnrin àtobìnrin náà lóbìnrin wàhálà àjọ náà kọjá kí ẹ̀kọ́ mọ̀ fọkùnrin rí òbìnrin rí ìdààmú tọ́ba lórí adámù ń bára rẹ̀ lọ́nà ó kọjá kó mọ̀ pé òun lòun wá àbí òun ẹnìkan ọkùnrin mọ̀lélẹ́ yìí á obìnrin wá wà lẹ́gbẹ̀ẹ́ mi níbo ìdààmú ti bọ́ oníkàlùkù wa lọ́dà kò dá wàhálà ọba mọ́ mi kò sí náà tán wa lọ́sì fi má dá wàhálà sí باب وجوب الطمأنينة في الركوع والسجود عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل فصلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فرد النبي صلى الله عليه وسلم السلام فقال ارجع فصل فإنك لم تصل فرجع الرجل فصلى كما كان صلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم وعليك السلام ثم قال ارجع فصل فإنك لم تصل ثلاثا فقال الرجل والذي بعثك بالحق ما أحسن غيره فعلمني فقال فعلمني فقال صلى الله عليه وسلم إذا قمت إلى الصلاة فكبر ثم ثم اقرأ ما تيسر من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعتدل قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا ثم افعل ذلك في صلاتك كلها لمجلس العلم لمجلس العلم آداب كما توانيتو à ń kọ́rọ̀ ọlọ́run à ń kọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam àti sọ̀kúnra wa láì lóye gbà lẹ́kọ̀ọ́ bá àti máa ń jókòó bẹ́ẹ̀ kálí kí ni jama ẹ̀kọ́ bá àti máa ń jókòó bẹ́ẹ̀. bákan ṣé president Muhammadu Buhari á lè máa bọ́ sọ̀rọ̀ kọ́ máa rọ̀ gbọ̀kú báyìí tó ó pọ́ sí kí lọ́ọ́ ṣe ó jókòó dáadáa. Al-Imam Malik rahimahullah wọ́n bá fẹ́ wá kọ́ èèyàn ń ṣe wọ́n bá fẹ́ wá kọ́ wọn ní

oníkàlùkù sì gbọdọ̀ máa ń lò ó nígbà tí wọ́n kí Al-Qur'an ẹni òláwú wà á ṣètò ọ̀rọ̀ ẹni tó ń kà fún ọ̀rọ̀ ta ni àwàlá ọ̀ tí wọ́n ti ń kà Al-Qur'an gbẹnu ẹ̀ dákẹ́ máa lísìn kó máa gbọ́ ẹni tó wà kàn ní pé fàṣẹ́lẹ̀ òláwú máa lísìn lásán ó ti kó sínú pé kó dákẹ́ ọlọ́dún wà kájà rẹ̀ pé lísìn nìkan kọ́ wà á ṣètò gbẹnu ẹ̀ dákẹ́ ò sọ̀rọ̀ أسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحب ويرضى ويرضى حديث أبي هريرة رضي الله عنه هذا الحديث حديث أبي منه أشكو وقما كما أقعد حديث مشهور حديث مشهور طيب هو قد وصل لهم كوكا أو كل يوم kan mọ́ ń pè ní hadithul musii salata ìgbọ́ hadithul musii salata hadithul musii salata ìtumọ̀ rẹ̀ ni pé hadithi ẹni tí kò kírò dáadáa alimami Shafi'i rahimahullah àwa pàkíyèsí kan àkíyèsí ìwà dọ́dọ̀ àwọn ọmọ tí ó náà látọ̀dọ̀ àfa àti wà kan náà al-allamah Salih al-Husaymi hamidullah wa ra'a wa saddada min khayr khuta àwọn àwa pàkíyèsí ó kọ̀ yìí òun ló gbajúmọ̀ nínú tíra tèmi tó bá ń ka tíra lọ́wọ́ báyìí nígbàgbà ni wọ́n lè mọ́ kó sí àdéfẹ́ wọ́n tó àfúkọ́ sọ pé àmáfi hadith ilmusi ìṣọ̀láta ó kàn fà àmáfi hadith ilmusi ìṣọ̀láta wọ́n bí dín pé ìwọ́n tó bá ti sọ̀rọ̀ fún nígbèsí ayé rẹ̀ jẹ́ bí ọmọ tí ó gbọ́dọ̀ sí bá hadith yẹn pàdé bí ọ̀rọ̀ àlìmọ́ mìṣáàtì ìrọ̀lẹ́mà ọ̀wà wọ́n ti jẹ́ káwà náà kà ká mọ́ pé ní àlùmí sí ìṣọ̀lá àtàwọn máa akọni tẹ́ni táwọn sọ̀rọ̀ parẹ̀ yìí tàbí àjọ́bí ni o sọ̀rọ̀ àlùsọ̀rọ̀ kíso gbólóhùn tá a bá sì máa lò fáwọn sọ̀hábà gbọ́nà láyé àlóyé ó gbọ́dọ̀ máa jẹ́ gbólóhùn àpọ́nlé tó sọ kò fínú adájọ́ náà yìí àmọ́ tó máa

àmá mo sọ kí nìkan ọlọ́kànrí kí àwọn sọ̀hábà ìwọ̀n láyé àlẹ́yìn ìyàn ni wọ́n ayé ẹ̀kọ́ láti mọ̀ rí kí á ti látọ̀dọ̀ wọn ọwá sọ̀rọ̀ lọ́dún náà ọmọ kan náà àwọn ọmọ dẹ̀dẹ̀wẹ̀ wà dáhùn dánú lórí ọ̀rọ̀ kò ní àti ṣe àwọn sọ̀hábà ọlọ́wọ́ bá máa máa ṣe wọ́n kẹ́kẹ́ àti ṣe wọn àtúnṣe yẹn oríire ló wá padà mọ́ ń jẹ́ báwọn tí wọ́n àtúnṣe yẹn kò yẹ kó jẹ́ káàbì máa yọ̀ wọ́n kódà ó yẹ kí wá tún máa dùn ní pé ah, ṣeun tí lágbájá ti ẹ̀sìn irú àṣìṣe yìí ó ní tí ò bá ṣe irú àṣìṣe níjọ́ náà ni ẹ̀kọ́ kan padà máa ń jáde bí àṣìṣe àwọn sọ̀hábá tí ẹgbẹ́ tó bá ṣe pé wá ń ṣẹlẹ̀ lásìkò tiwa alẹ́bọ́mọ bá ti hàn bẹ̀rẹ̀ lẹ́yìn àti pé irú àwọn àti ṣèyẹn náà ẹ̀nà pọ́lọ́wọ́ ọba kan mọ̀ mọ̀ fẹ́ ká fi kẹ́kọ̀ọ́ àpọ́nlé wọn pọ́lọ́wọ́ ọba fún wọn fẹ́ ká mọ̀ pé èèyàn ni wọ́n lọ́pọ̀ ó ti bẹ́ẹ̀ kò sí wọ́n lẹ́yìn sí pé àmọ́ á rí láì sí wọn tí ó wà á pọ̀ sáwọn abẹni ìrẹsẹ́ lórí ìfẹsọ̀ wọn ni ẹrú arú àwọn nígbà àmọ́ láàrin ti náà tó ti rí ìrẹsọ́ náà ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ìran òfin pọ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà ti wà láàrin ẹwùrán nìfẹ̀ẹ́ tí ìbá ti pa ara wọn tó ṣe ìdìná lásìkò àwọn sọ̀hábà káwọn afẹ́ gbé dàhádù tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ káwọn afẹ́ lù lé wọn lórí níjọ náà àwọn ẹ̀kọ́ kan bẹ tó padà jáde sí wa níbi prósẹ́sì pé wọ́n fẹ́ ṣe hádù fún wọn yìí tí ò bá jẹ́ pa ara wọn sàágbé tó dárú ọ̀rọ̀ níjọ náà ni àwa tó bá dàsìkò sí wa ó lè jẹ́ gbogbo àwọn ẹ̀kọ́ wà ní padà máa lò mọ́ mọ́lápẹ̀lú ẹwọ́ tí obìnrin kọ̀ mìdíyà ẹgbẹ̀júwé ìṣèjì ló ti wábà náà bí mo ṣe jù náà o ẹgbẹ́ tó wà tó wọ́n alárùkú ayé ni pé ọba ti lóní ìṣẹ̀lẹ̀ ọlọ́kùnrin lóbìnrin ẹṣẹ́ kí ni ẹjù ẹ̀nà wọn ní ẹ̀bà látọ̀rọ̀ anábì sọ lọ́wọ́ àṣọlá àwọn tó wáyé pé wọ́n ti lọ́kọ rí àbó ti láyà rí nílànà ibi ṣẹ̀ríà ó wá ṣe jù náà ìṣọ́lùkùpa ẹ̀dá wá wí yìí ẹni ó ti lọ́kọ rí àníwọ̀n yẹ kan sọ lókò lọ àwọn ẹgbọ́n ti tẹ́wọ̀n a ní kò bá jẹ́ pé irú ẹ̀ ṣẹlẹ̀ lásìkò ànábì tó bá ṣẹlẹ̀ lásìkò tiwa àdúgbà bá ti ṣe àwọn àfọwà yapa ẹnu yapa ẹnu àwọn àfọwà dára wọn láàmú lọ́jọ́ ṣùgbọ́n dé tó lóun ṣe jù náà the first thing bá ànábì kọ́ gbórí kò lọ́dọ̀ rẹ̀ ó ṣe jẹ́ tí ò gbọ́ ànábì sì gbọ́ ọdún mẹ́ta kejì ó tún sọ ó tún àrí ànájà ní báyìí báyìí pẹ̀lú òtún dáhùn ó tún sọ bẹ́ẹ̀ lẹ́kẹ̀ ká pọ̀lọ̀ rẹ̀ alálẹ́ wọn ìfẹ́kọ̀ sí o sàádé mi náà lọ́pọ̀ ẹ̀dún náà sílẹ̀ náà ànábì tó ṣubú ó dúró ànábì tẹ̀ gbójú kò lọ́dọ̀ tiẹ̀ ìjẹ́ àfáà ni ẹni bá ń pẹ́ á sọ lókòpá kẹ́rì pé ìṣànẹ́bí ò mọ́ sáré dúnú pé yes ọwọ́ ti bá ilẹ̀ kẹta sọ lóko pa kìí ṣe nǹkan tá a mọ̀ rò pé ó wá ṣẹlẹ̀ àwọn ọmọ sáré wò pé yes ni wá ti dúró afẹ́rẹ́ tí a ṣe ń jà mánú ọmọ ìyá wa àti táàmù wò níbi kọ́lọ̀ mọ́jà rẹ̀ ni tí ó ṣe ọkùn ara ni tí ó ṣe àbá tó wá alóbìnrin máa tún wá lọ pàtó wá ní pé kò ṣe tán tọ́ arìnrìn kò ṣe òun lóyún ọtún lóyún wá tó lẹ́kọ́ nìkan mẹ́ọ̀ anájú òtún torí pé aláàfẹ́ ló ṣẹ̀dá aláàfẹ́ ló ṣẹ̀dá aláàfẹ́ ló fi ọlọ́wọ́ abẹ́ ló fi ọlọ́ anájú òtún torí ẹ̀sọ́ pé tọ́ ẹ̀ ń jọ́ ni mo yún ìrànú náà lọ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ lẹ́kìrí lóko arábìnrin oyún ọkọ̀ lọ níbi ìmọ̀ná àṣẹ́kọ̀ọ́ ń bẹ̀ ò ní pé ẹni òun lọ dáhùn ọmọ inú rẹ̀ ń kọ́ ọmọ iṣẹ́ ọ̀daràn akẹ́kọ̀ọ́ ń gbẹ̀ ń pé àti agbọ́dọ̀ mọ́ ní ìṣọ́ọ̀fù ní jẹ́nẹ́rálì àtò bá ṣẹ́ ó ní kí ni gbé sáà báyìí láti mọ gbélé yìí ṣàgbé ẹni tára bí ti tẹ́lì báwọn pẹ̀lú ká ní pé àbá irú ẹni tó ṣe ní báyìí tírú ẹ bá ṣẹlẹ̀ ọmọ pé tẹ́lómi ó mú wa mọ̀ràn ló wà ní pé ẹ jẹ́ ká ní àwọn ìgbìmọ̀ kan o ká máa lọ sọ kí ni obìnrin ó yìnbọn nílànà ẹ o ó lè sá lọ o. sọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ wa àwa látara sáré tó ṣe ìpè àṣàyè máa ń wádìí wọn mọ́ ọmọ ológun àìwá lóòótọ́ ẹ ẹ má wádìí fúlọ́lọ́jọ́ obìnrin rẹ̀ mọ́ obìnrin bí wá bí mọ́ ajára ẹ̀jẹ́ dídá lára rẹ̀ ló gbẹ́jú sí àpapọ̀ padà wá fúnra rẹ̀ ẹni náà lẹ́ni jọ́sí ọdún ti bímọ ọdún padà wá òkè mọ́ lọ alábìjọ́ ní ọmọ rẹ̀ yìí sí ẹ̀dùn mú mọ́ lọ́jọ́ mú mú dákan ṣùgbọ́n àbúkẹ́kọ̀ọ́ mẹ́wọ̀n pé àátúmọ̀ láàánú ọmọ rẹ̀ lójú òun ló sí ọmọ òdíjú ní òṣèlú gbogbo ọmọ tó bá bí ní máa mú lọ́mù ìyá rẹ̀ ìgbésí pé ìyá ilé ìkú kóhùn náà jáǹfà ní gbogbo ọmọ máa ń jẹ lára ìyá ẹ̀fún ẹ̀kọ́ ọba tó lọ kó fọmọ lọ́mù ọba tó mú náà obìnrin ohun tó ní kóhùn náà sáfẹ́ gbófin ọlọ́run ṣẹlẹ̀ lọ sí ẹmọ̀yẹ ọdún tó mọ́ bí mo mú kàtàn o àtọ́rọ̀ bí ọdún méjì ni o wọn àmọ́ sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ wọn àmọ́ wákàtí o ẹwọ ìjọbi irú oyún o àtúwò ìjọbi mo mo mú dákan ẹkọ́ tí ń lọ bí àmọ̀ sí ọdún mẹ́ta ni o wọ́n bá tún padà wá bí a nọ́bì pàdé wà wá ṣe mọ́tò náà wá sí ó tún wòpé káná bí máa tún níbi áfẹ́ ìmọ̀mọ́ kíkùn níjọ́ tí wọ́n ń bọ̀ ó àwọn àmọ́ pẹ̀lú búrẹ́dì lọ́wọ́ màtí wọ́n dọ́dọ̀ ànẹ́bì sọ̀lá àtàlà orí ànẹ́bì àádá kọ́ ní pọ́tọ̀ ọmọ yìí tí mo mú dá kan kódà ìbá wọ́wọ́ rẹ̀ búrẹ́dì níbẹ̀ ní <laughs> ọwọ́ rẹ̀ alákùtọ̀ oṣù wa yá náà ṣíṣe àwọn sọ̀hà ẹwà lú ẹ̀kọ́ tà kọ́ bẹ̀ nípa ẹ tí wọ́n tó bá lọ jòkó ti rú àṣìṣe ìlú kọ̀mẹ́sì orí burúkú ti ẹni ọmọdé àwọn sàábé ìfẹ́ra kò níjọ lọ lórí gbogbo àwọn tó fẹ́ tàṣí wọn lọ́wọ́ wọ́kànlẹ́ tàbákò tí wọ́kànlẹ́ ṣe pé ètè ayé ìfẹ́ àwọn màláíkà ìfẹ́ àwọn ìfẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìfẹ́ àwọn màláíkà ìfẹ́ àwọn ẹni ọlọ́wọ́ ètè gbogbo lọ́kàn jọwọ́ kàfẹ́ kóra rẹ̀ sórí bú nítorí àwọn tó fẹ́ máa bú pé ẹjú kò sẹ́kẹ́ kan ní ẹgbẹ̀rẹ̀ ọlọ́dìbò yẹ̀ jù wọ́n níjọ́ tó wá ń sọ ẹni ṣe jùlọ lókò àtúnrẹ́kọ́ kẹ́kọ́ lára tàbí ìpẹ̀tọ́ sọ lókò láti wà lẹ́rí ìjọ́ tí sọ kan lókò báyìí mo ti kọ́kẹ́ ẹ̀rù ó sábà ìgbọ́ ti lé ìrún fábífò kò lé abájọ́wájú ànábì ó mú eré kí ni mo alẹ́ after ah àrẹ́bì ẹwà lè kí lẹ́lẹ́ sí àwọn tó lẹ́fọ́ lórí àti kẹ́ni ò ní bá sá ẹgbọ́rọ̀ tó ṣe kínú ẹgbọ́rọ̀ ní àtìlẹ̀ ẹgbẹ́ yóò wá ṣe gbé ní ilẹ̀ láàrin wà gbá ní Allah subhanahu wa oríire tí padà máa ń jẹ́ fàwà ní pé ó jẹ́ ká mọ àwọn ẹ̀kọ́ kan títí náà bá ṣe irú àwọn àṣìṣe níjọ́ náà wà ní padà ní àwọn olówó àlọ́ àbí fi àlùmọ́kẹ́ fi sọ̀lá àbúrò ọjọ́ làánà alábẹ́gbẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam dákọ̀lá lọ́kùnrin kan náà bá wọlé bó ti wọlé òun lọ ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم ṣùgbọ́n kírun tán wá wá padà wá bá nìlẹ́bí ẹ̀kọ́ kan bẹ láàrin ẹ̀kọ́ ẹ̀ ni pé níjọ́ tó bá wọ mọ́sálásí kó wá bá àgbàfà abẹ́lé àpálì kan inú mọ́sálásí nínú àgbà àfáàrí àti àṣíyàtì mọ́sí ọ̀nà kí mọ́sálásí alẹ́ àkọ́kọ́ kí náà méjèèjì mọ́sálásí làpọ̀ lọ́wọ́ kọ́ yẹn lẹ́gbẹ̀ẹ́ àkọ́ tó lọ bá ẹwọ́ ẹ̀mí tí wọ́n kọ́ sí fàṣọ́là ó kírun ó kírun tó mọ̀já á ó yẹ ìbọ́rọ̀ ànábì ló bá sálámà sáà nàbí sallallahu alaihi wasallam فرد النبي صلى الله عليه وسلم فقال النبي لا وداه سلام على النبي صلى الله عليه وسلم يرجع فسلم فإنك لم تسلم إذا النبي جاء سلام عليه النبي واسوه ارجع فسلم arákùnrin padà lè kírun sáábé yìí موقع تابعي تروس في شيء جنب خلاد ابن رافع خلاد ابن رافع الأنصاري الخزرج خلاد ابن رافع الأنصاري الخزرج أنا أني هذا لو كيرو كيرو دو كيرو كيرو دو كيرو دو كيرو دو كيرو دو كيرو دو كيرو àrọ́jà arọ́jò ìfàsọ́lá kàmàkánà sọ́lá ọkùnrin bá padà wá ìgbà tí ó padà wá ó bá tó kírun àwọn bá tí ó kírun náà bó ṣe kí àkọ́kọ́ bó ṣe kí ṣèkìtì ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم. هو الله على النبي صلى الله عليه وسلم. فقال رسول الله صلى الله عليه وسلم. النبي هذا وسلم على النبي صلى الله عليه وسلم. وعليك السلام. وعليك السلام. ثم قال. النبي صلى الله عليه وسلم. ارجع فصل. هذا كله كيمو. فإنك لم تصل. أي كيمو. أي كيمو. ثلاثا ìṣẹ̀lẹ̀ yìí باي لين báyìí lẹ́yìn ẹ̀ka ọ̀tọ̀ lọ. dọ́kùnrin yìí padà lẹ́ẹ̀mẹ́ta ló kí ìrùn jọ náà ànábì rẹ̀ gbọ́dọ̀ padà pé ẹ̀tẹ̀ fasalli fa innaka lam tusalli. àkọọ́lá rọ́jò wàlẹ́bí ba'athaka bilhaq máa bọ́ sínú ghayra. a ní àbí yóò sọ̀rọ̀ pé wàlẹ́bí ba'athaka bilhaq mo fẹ́ ní tó fi òdodo ọ̀rọ̀ gbé ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ànábì máa ọ̀ṣẹ̀nù báyìí ọ̀rí lẹ́yìn bí mo ti ń kí o yìí ká èèmọ̀ sí ti báyìí lọ tuntun bá ní ikú padà lọ sí ni àmà yìí ti mọ̀ sí ni dákun ya nàbí fàálẹ́ mi ìmọ̀ yìí mọ̀ ní subhanallah ìmọ̀ yìí tẹ́tẹ́ ni ìmọ̀ yìí mọ̀ ní. Fàkọ́lá sallallahu alayhi wa sallam. Ànábi wa fẹ́ bẹ̀rẹ̀ anábì ń ta padà lẹ́ẹ̀mẹ́ta ìwọ̀kan lè ní kí ló ń ká anábì máa ń dáná mú ìlú yẹ kó fi mọ̀ pé ọmọ àwọn kí ṣékùn náà àdáàmà Muhammad ibn sọ́ọ̀lẹ̀ ọ̀sẹ̀ ilé alùsùlẹ̀ yẹ fàkìlì rahimahullah àwọn àǹfààní kan wá ní àǹfààní méjì kan wà táyẹ káàrù ló ṣe ń bẹ̀rù fi ẹ pé bóyá olóṣẹ́ ká nẹ́bí ní kọ́kọ́ ni wọn lọ kó mọ̀ wọn rárá bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ yìí ìyàlẹ́lì fẹ́ pé pé ó kì í kí n tó ń fẹ́ padà ṣàlàyé fún kó lè kún ní ojú ẹ̀ ẹni náà lè wò pé ah tí mo fi ń kíkiri bá sáré ní ìdánù padà ah ẹni tó fẹ́ ṣe fún mi ìyàlàyé tí ó ṣe yìí àlàyé ńlá ní òjò wọ́n ní kàlù ọlọ́dún ní kàtúrẹ́ bí wọ́n ní pé anáyí mọ́mà sí mẹ́rin pé ah àbọ̀ gbàgbé mi tó ọmọ bó ti yẹ kọ́ kí tún lọ ah, tún lọ tún lọ ó bá rí kó náà wá jẹ́wọ́ pé ìyàlẹ́ ń ṣe kí ni átùmù kìíní kan bẹ̀ ń pé ń tọ́ ọ̀bá ti mọ̀ dákùn mọ̀ yá mi ọ̀ ṣe kínú kọ̀ mọ́ náà ni sọrí ń tí yóò bá mọ̀ èèyàn lè dá kọjá ń tọ́ ọ̀bá ti mọ̀ kò sí kò ṣe dọ́gbọ́n sí alábẹ́ dọ́gbọ́n sí ń tọ́ mọ̀ aláyọ̀ ọmọ yẹ̀yẹ́ sí ni ẹwọ ọkùnrin oníwọ̀n máa jájá káàkiri mo gbọ́ ní ọ̀rẹ́ kan láìpẹ́ kí ní náà mo lọ́kọ̀ gbọ́ngbà kan bọ̀ tó dáa ẹlẹ́gbẹ̀ẹ́ níbi tuntun ní tuntun kọ́ oníkọ́ wọn olọbára ìlọ́dún ìbú kan ìwọ́n kọ́ bẹ́yìn tóbi láàrin òkú rẹ̀ ní ìṣáàdì ní ìṣẹ́ ìgbà tó ìwọ ìwọ ní ìṣáàdì ọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ tó kọ̀ mẹ́yìn kùránì tó máa ń lò nìkan ló ń gbàgbọ́ ọdún àwọn ajá wọn tó máa ń dá wàhálà alẹ́ sí wọn lọ́rùn náà ní ọmọ wa alùpùpù sọ pé òun ń wọ̀ níbi ibi omi àtúntò mi ọ̀rọ̀ pọ̀ lòun ń wọ̀ sí lọ́sọ́rọ́ nìkan kó lọ sí èyí ò lọ́dẹ́ discourse yìí lọ́rọ̀ jùlọ ọ̀rọ̀ dúró kọ́ lẹ́yìn ní máa bẹ̀rẹ̀ sí ìdí ìdúmọ̀ dúró kọ́ lẹ́yìn ó máa bẹ̀rẹ̀ wàhálà yìí àti kò láti wá sílẹ̀ ní ṣé kí ní pẹ̀lú wa ń tọ́ ọ̀bá ti mọ̀ ọ̀ lẹ́jẹ́ kí ni aláyọ̀ nígbà kọjá àìmọ̀kan ò ṣe gbá sọ́bù pé jẹ gbókẹ́ lè mọ́wàá fi ọ̀dá fún yẹ̀yẹ̀ wa nítorí ọba ti mọ̀ ìmọ̀ nítorí ọba ti dé lọ rí korí bọ̀bẹ̀ ọkùnrin pátá orí ìtagara àjàmọ́dà ní jẹ́bẹ̀ níṣẹ́ kò ṣe dọwọ́ bù kò ṣe dọ́gbọ́ sí àìmọ̀tán ni yóò dá ẹ̀yẹ rẹ̀ kalẹ̀ ilẹ̀ fi ń tá àbá ti mọ̀ lákùn ìdí máa sọ pé ìmọ̀ ti ní ah ó dàbí tó bá máa nẹ́bí oṣù mọ̀dá ọ̀pá náà rí o ilé nẹ́bí wọ́n lẹ́bí ibà afẹ́ta bẹ̀rẹ̀ ṣàp kó fẹ́ tó gbúdọ̀ bí pẹ̀lú òdòdó rà láà ó sínú máa ó sínú bẹ̀rẹ̀ rà kí ilé tí ìjùbá yìí rà kàlí mi yà rà sùn lọ́lọ́ dákòókò kò sí ìfarabalẹ̀ lẹ̀ wọ́n kàn kiri yìí hmm, yìí hmm, ti tiẹ̀ lójọ́ náà irú rẹ̀ ló wá pọ̀ nílẹ̀ yorùbá wa yìí tábà pàdé àwọn bàbá tó ń kírun bẹ́ẹ̀ pàdé àwọn ìyá tó ń bẹ́ẹ̀ bá wa lọ pé tó ń yóò sì kò lọ tó ká ká tó jẹ́ ìyá rẹ̀ àmọ́ pé ó ní kí n báyìí àmọ́ yẹn nìkan náà sáà ní ọmọ jẹ́ àmọ́ pé arákùnrin wà báwọn dájú yóò sọ̀rọ̀ nípa àwọn yàrá ilé ìlú sọ orí sí ìkí kí èsì ti bọ̀ láti lọ nínú àgbàdo wa ń kọ́ kọ́dà kí ẹ̀rọ ti ọ̀dọ́ láti mọ ká àdúrà ti kọ̀rẹ́ ìdìbò kọ̀rẹ́ ìdìbò náà lè alákẹ́ni ó kì í nìyí bó kí jẹ mà jí iná tó wọ́n ní sọ́ di tó tó kẹ́ máa ti wọ̀ láti lọ ní káṣẹ̀ nílọ ní bá jẹ́ pé o fẹ́ dárúdùmù kọ́ dáta èyí dárúdùmù kọ́ dáta tó ká ló wá dárúdùmù kọ́ dáta rẹ̀ tí wọ́n ń kìbọ̀ tí ò bá ti correct kò sí kí ni correct náà ni ọlọ́mọ sáà sàmì ìgbọ̀ kan wà ó anáàlú wa mẹ́ kọ́ mí ti kí o bí ọmọ yáà ni wọn náà wá gbọ́ o ọgbọ náà tó kan mú ni wọ́n ní gbogbo ìtànàbí lọ́sọ̀lẹ̀ lórí wí tó dárúkọ ní hadithi pé alẹ́kẹ́ gbogbo ẹ̀ lọ́nà èèyàn lórí ẹ̀ gbogbo ẹ̀ lékẹ́ ní ọ̀nà èèyàn lórí ẹ̀ adé àrẹ wà mọ̀ yọ àwọn míì bá ti dìde tó fẹ́ kírun tó ti mọ̀ pọ̀ nílẹ̀ bẹ̀rẹ̀ lọ́ba yìí àkọ́kọ́ ń tọ́ kọ́kọ́ ṣe ni pé fàkà bẹ́ẹ̀ ṣe tẹ̀kùlé ọ̀. wọ́n ní sáà náà ìgbà tí wá dákẹ́rẹ́ lórí nínú hadithi yìí ajẹ́pẹ́ ìtẹ́lẹ̀ iṣẹ́ ọ̀nà yẹn lónìí o kí ni fàkà bẹ́ẹ̀ jama sọ́ni wọ́n tó gbọ́ báyìí nísìn kò sọ wọ́n bẹ́ẹ̀ fàkà bẹ́ẹ̀ nígbà bí sọ́jọ́ ká bẹ́ẹ̀ sọ́jọ́ ká bẹ́ẹ̀ sọ́jọ́ ọ̀tọ̀ nídájọ́ agbọ́wọ́ sókè ọ̀tọ̀ ni ìdájọ́ aṣọ Allahu Akbar sọ́rí Allahu Akbar gẹ́gẹ́ bí takbiratul ihram ọgbọ́wọ́ sókè sunnatun min sunani sọ́lá tí ó jẹ́ bá ti Allahu Akbar ìjọjú ògbọ́ sókè wọ́n ní kò nínú o láàdá táwọn tó bá kàn gbọ́ sókè bá ní ohun nílé kínú kò ní bá wọn ní takbiratul ihram yíwá kò níwájú bá fẹ́ ń ṣe òun rúkùnún min arkani sọ́lá bàbá ilé rí lórí ìrun ìyẹn bá bẹ̀rẹ̀ ló bá yọ pẹ̀lú ọ̀kan káfá tí àlásán ìrun rẹ̀ wó completely lórí ìrun yìí wọ́n ti pàkíyèsí ní oní ìta tó pé láàárọ̀ iná ìwọ́tọ́ ọmọ ń jọ́yìn ìmáàmù lórí ìrun pé ìmáàmù wà lórí ìrun fún kọ̀ọ̀ṣán ìwọ́ wá dé bọ́tí wá dé òun wá fẹ́ sáré pé òun fẹ́ ẹran kéṣẹ́ ẹ̀ bá bá ìmọ̀mù lórí ìrókò ó ti bá bàtà torí kó fẹ́ bá ìmọ̀mù lórí ìrókò ló kẹ̀ sáré ni ilé tó bá sábà yóò kàn ṣe aláwọ̀ àpọ̀ yóò kàn máa ṣe lọ sórí kí ni ẹ sórí ìrókò ni tẹ̀gbírọ̀ tó ṣe tẹ̀gbírọ̀ ti ìtìkọ́rì lárúkú ẹ̀mí àti tẹ̀gbírọ̀ tó ti ṣẹ́ra ẹ̀ min shartiha an tukabbira qa'ima májẹ̀mú takbiratul ihram ní pé orí ìdúró lọ gbọ́dọ̀ wà ọ́sẹ̀ kí ni kárìkítà lọ́bí sọ ní pé ìzákúta so má ti dìde ní orí ìdúró lọ wà ní takbiratul ihram láti wá lọ ṣe tẹ̀sìbírọ̀ lọ sórí ìrùkú tẹ̀sìbírọ̀tún lè ti kọ́ọ̀lì lọ ṣe kí í ṣe tẹ̀sìbírọ̀tún al-ihram irú òun yẹn ó bá ti lè ti bẹ́ẹ̀ inú ẹ ti wó completely inú ẹ ṣe kí ni ìrìn ti wó completely kọ́ nínú wọn lórí ló ti wó kí ló tẹ̀sí lọ́tọ̀ ìrọ̀ rẹ̀ ti wó lórí àfa mi aláhùn ìyá ọlọ́pàá mọ́sá sẹ́ni kọ̀ọ̀kan wá sẹ́yìn gbogbo àwọn tàbá mọ́ ìjọ ìlú báyìí tó bá ti wọlé tí wọ́n mú bẹ̀rù yìí òkú sórí kan báràkà yẹn ó pàtàkì lóòótọ́ ó ń kọ́ bọ̀ tó ń kọ́ ló wà ìfọ́tàǹtì ní wà ìfọ́tàǹtì pé irun tó fẹ́ kí gẹ́gẹ́ tó ní kíni kúrò àlàáfíà make sure kó rí ìdúró lọ́jọ́ kọ́ sí takbiratul ihram a ní kọ́ tó ṣe tẹ́ ìmáàmù ti dìde kò sí wàhálà wà tún àìmú àná ní olùtọ́mà anábì wa ní thumma qra' ma tayassara ma'aka min al-Qur'an àtàní hadith yẹn ni wa kan tó bá rọ̀ ẹ̀ lọ́rùn ní al-Qur'an látara gbólóta níbi wí àwọn hànàfíyà àwọn <clears throat> kaka súrọ́tùl fàtíhà lórí ìrun kaka súrọ́tùl fàtíhà kìí sọ̀rọ̀ ẹ̀mù àní àkìí sọ̀rọ̀ ẹ̀mù wọ́n ní bẹ̀rẹ̀ náà wọ́n ní sáàgbọ́ta lẹ́bí sọpọ́kùnrin ìdálẹ́bí sọpọ́ ní pé kún mọ́kọ̀rọ̀ máa tẹ̀yà sọ̀rọ̀ máa ká kan tó bá ti ń bẹ pẹ̀lú ẹ̀ tó rú ẹ lọ́rùn alùpùpù kí ló tó rọ̀ lọ́rùn tó wá sí láàtọ́ nẹ́tàlẹ́tọ́ sára lẹ́rù mọ́ ókè àbáwá ni ìrọ̀rùn àwọn tó pọ̀ náà àfáà tó gbọ́ àwọn àfáà tó kù wá tako ìmáàmù Abu Hanifa pé ah, ọ̀rọ̀ tá nẹ́bi sọ̀kalẹ̀ wá ń kọ́ pé la salata liman lam yaqra bi Fatiha ẹnì kan ò nírun ẹni tí ò bá ka Fatiha sori bí nìyẹn ọ̀rọ̀ Abu Hanifa ọ̀dálà tí a bí àwọn ni wọ́n kọ̀rọ̀ bí ummi al-Qur'an ó ní ka Suratul Fatiha fún kọ̀rọ̀ bí máa ṣe ó yẹ̀ wá kan tó wá rọ̀ ẹ lọ́rùn gbà náà ìwáyà mi ìbòtú gbé wá nù àwọn ìfìdí àmì ìbòtú ìwáyà méjì bá ìwáyà kan máa tú ìwáyà ìgbà náà ni wá sọ ọ̀rọ̀ Suratul Fatiha àbúrò ló ti jẹ́

kìí ṣe rùkú ọkàn lọ ọkàn dìde báyìí ní bàbá wa tẹ́ mọ́ ìkínú báyìí ẹ̀dá kan ẹ̀ bá wa ní padà wọ̀ ní bàbá wa àgbàlagbà káàjọ mọ́ ìkínú mọ́sálásí náà ní máa ń ráwọn ẹlòmíì tán sì lọ sí lẹ́wọ̀ pàtàkì jùlọ tí ìbá ti bá sí jọba àwọn ń bẹ lórí jọmọ àwọn èèyàn ní ọsọ ìgbà ìmọ̀mù bá sá dìde ẹ̀dá ní kàlẹ́ àwọn báwọn bá wa ní bá ń dárò sí wọn mọ́ ìkéèsì wọn gbà mí ń bọ̀ wá padà ní oníṣàbí oníṣàbí ló ṣe yóò kọ̀láàdì ìrìnà ráfẹ́ tàbí àdìmọ́kùsọ òfin sọ̀lá yàtọ̀ mọ́ tí ó bẹ́ẹ̀ mọ́ àdàmì ni hátà tẹ̀tùmọ̀ iná ráfẹ́ àná títí tó fi rí para rẹ̀ balẹ̀ lórí ọkọ̀ ọ̀hán Ayọ̀, anábi ní lẹ́yìn tó bá rùkú tó ń bá ọ̀fà tó wá gbórí dìde tó wá fi kínú gbórí dìde láti bí rọ̀pọ̀ hátà àtàtùmọ̀ iná bá ìmọ̀ tó rí pé ìgbórí dìde rẹ̀ ọ̀tún wá farabalẹ̀ lórí ìdúó lórí ìnàró ẹgbẹ́ bó ṣe sírí láti bí rùkú báyìí mẹ́tọ́ pé wá dúó ọdúó dáadáa gbogbo egungun ó lọlẹ̀ báyìí gbogbo ẹsẹ̀ kínú ó padà sáyé rẹ̀ ahá tó wá foríkẹlẹ̀ hátà tẹ̀tùmà iná sáàbìdà nígbà bìí pé lórí ìforíkẹlẹ̀ rẹ̀ náà ara rẹ̀ tó balẹ̀ nígbẹ̀ lẹ́yìn ìforíkẹlẹ̀ yìí ara rẹ̀ ti balẹ̀ tó wá dìde ọjọ́kó orí ìjòkó yẹn náà ara rẹ tún gbọdọ̀ balẹ̀ ńlẹ̀ gbogbo oríkèríkè ara rẹ gbọdọ̀ tó padà lórí ìjòkó tí ó yíwá ṣe yẹn a tó wá lọ sórí ìforíkẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì náà a farabalẹ̀ anẹ́bìnrin bí mo ti wá kọ́ ẹ níbi rákà alákọ̀ọ́kọ́ yìí bẹ́ẹ̀ ni kó ṣe máa wá ṣe níbi gbogbo ohun rẹ̀ tọ́gbà ṣe ní àárín ibi hadithi yìí atuma alinatu fi sọlá wàlá sí yaba fi rọkọ́ọ̀ì wàsójú wàfi kìyàmì bá bá rọkọ́ọ̀ wàfi jùlọ́sí lẹ́yìn sàjìdàtẹ́ àyè méjì táwọn ìyẹn ti máa ń gbé kí ní ìgbà gbé ẹ̀ tó bá ti wá sí láàyè kan ló méjèèjì ìwẹ́ ti wó ó ní tó bá dìde padà lórí ìrókò má lọ from ìrókò tó ṣojú ìwọ́n wò ó after ruku o ní láti dúó kó o tó máa lọ sùjú ìdúó bẹ́ẹ̀ pé dúó mọ́kàn dúó láì mọ́ lọ́kọ́rùn ìdúó tí wà dúó tí wà dúó dáadáa tí wà farabalẹ̀ kó tó máa lọ sùjú lákanáà láàrin sùjú ìlégéjì ó gbọ́dọ̀ tún jòkó láàrin sùjú ìlégéjì ó gbọ́dọ̀ níwájú orígun làwọn kan yóò lónìí o ọlọ́mọdé àrùn orúmọ́ alójú o ṣùgbọ́n àwọn sáà bá máa ń kírun ajá sọ àwọn agbègbè yìí ọlọ́mọdé àgbà fún ìkọ̀kan wa. àádùn báyìí náà lórí àdéhùn ó ṣeé ṣe pé síbẹ̀ náà láti ṣe tẹ̀síwájú àwọn àdàpapọ̀ málàyé suratul Fatiha insha Allah fi dárẹ́sì káàdì àwọn abìlú wa ni wọ́n lè wọ káwọn ẹ̀yìn wa ìdíwọ̀ fọ́lẹ̀ ayé ní ìgbàlẹ̀ ọ̀dẹ́ àkọlẹ̀ ìmọ̀ náà fi hàn ورزقا طيبا وعملا من كل داء. طيب. هل السؤال؟ 1

tí wọ́n máa ń kírun tó kù lára ń bá wẹ́ kírun sí ẹ̀kan tọ́rọ pé èèyàn ńlá pé wọ́n àkọ́kọ́ kírun sí lára nínú mọ́ṣáláṣí wọ́n tún wá gbé òkú rẹ̀ lọ sí ìtẹ́ iṣẹ́ méjì láàmú kírun ìrìn wájú wá níṣẹ́ tó tún kírun sí ní ara wọn iṣẹ́ méjì láàmú kírun sókù lára ah, àlàyé rẹ̀ pé a lè kírun sókù lára ní gbogbo ìgbà tó bá ti ń jẹ́ sí pé àwọn tí wọ́n bá ń kí àwọn náà kí kírun sí òkú ìlara tẹ́lẹ̀ sọ ìwọ̀ lọ́rùn wa àti inú àwọn dáadáa tó kù ká lè ṣe fún onípe tó kù bá jáde láyé káwá bọ́ síbi òkú ẹ̀ káfíìn sí lára pátọ́rọ àdúrà sọ́tọ́ nǹkan bá bẹ́gbà òkú ó jẹ́ni lá kò jẹ́ni lá yóò kò nítumọ̀ àwọn àkájú wá kóra wa jọ wá tí lọ́jọ́ ọgọ́rùn márùn-ún wá kírun kírun tọ́lá àwọn àkábá tó dé tiwọn. tọ́ níta àmọ́ nínú súnà lè lọ́dún kan kúkà kú bẹ́ẹ̀ láti Muhammad òkú ikú wọn òṣèlú aládùúgbò wọn anábì ló wá béèrè rẹ̀ àwọn dùlúni alákọ̀bùrìyà bó sáré rẹ̀ wà ní ìlú àgbàbà anábíṣẹ́ lọ́sí tó kírù sí sáré ìlú lára wọ́n ní kó dàtí bá tí wọ́n ti fi òkú ààrẹ alìdíkìní alìkírù sí lára ẹ̀dùn wọ́n ti dámọ́ kírù sí sáré lára àwọn ọmọ ọ̀rọ̀ ìnáwó kìí ṣe sọ̀látù ìjànà rẹ̀ àmọ́ ìtò wa gbajúmọ̀ láwùjọ káàkiri ayé lè ní ìgbà pé ń bẹ ní ìbùsùn náà mo ti bí nàìjíríà wáyé nìkan ló wà náà èyí tí wọ́n gbajúmọ̀ káàkiri nísìnyí èyí ò ti pọ̀ àwọn àbáàlẹ̀ ìgbà wa jẹ́ tí wọ́n gbà lọ́dọ̀ lóṣù ó ní bí ẹ̀ẹ́rì same set of people jama kan náà ni wọ́n alìjọgọ́rùn méjì alìjọgọ́rùn kan ó lálejò lẹ́wàá alìjọgọ́rùn méjì alìjọgọ́rùn mẹ́ta bàbá ti wá bẹ́ kírun tó kù lára ọwà òfin a ìmáàmù lè sí ní kàrí ọ̀yà àkíyàn àwọn ọmọ wọn ṣáájú yóò dídì wọn ìwọ́n mú bàtú bọ́sẹ̀ yìí padà lọ́dà kò sánú wa o gbàdúrà ìwọ́n mú ìsàlẹ̀ kíníkan ẹ̀yìn náà àkíyàn olóòtú wọ́n bẹ̀rẹ̀ kí ló lọ́dún jẹ́rí wọ́n ti ti jẹ́ same set of people ìwọ́n mú ọ̀tọ́ náà ọ̀yà ìlànà ó tún wá di pé ìrún ìrún yẹn òkú kọ́ là ń tágẹ́tì mọ́ tàbá mọ́ àtágẹ́tì fún mọ́ ṣẹwọ́n tó kùtà àwọn oníṣì à ń fi àpánlé fáwọn ìmọ̀ọ́mú àtàwọn àfá tó ṣe kí ni tó wà ní. ọ̀sáníkò kú ni ṣebí mọ́mú yìí náà wà nù jọ mọ́ nígbà tí mọ́mú aláwọ̀ kan ti líbi aláwọ̀ ìdílé làwùjọ wò nígbà tó ti ní aláwọ̀ ìdílé wà lámú wàá sì èyí tó náà ti wígbà tí ẹlẹ́yìn ìmọ́mù náà ó ti hásọ̀dà ìgbàkúṣù kálábá ti ẹ̀wọ́ pé à ah, mo rò pé ìmọ́mù ilé ìlú jẹ́ni ọlọ́run àìlé ah, náà tún lè jẹ́ni ọlọ́run àìlé ah, náà tún lè jẹ́ni ọlọ́run ní tó tí àwọn ẹ̀lẹ́ bẹ̀rẹ̀ nù ọjọ́ ní tó bá fi lè mú ti wà láàrin káfú ọ̀dẹ̀ hásọ̀dà ìgbàkúṣù ìjẹ́ni ọlọ́run ọba rẹ̀ tá a fẹ́ wò yẹn ó ti ṣẹlẹ̀ ìjẹ́ni ọlọ́run ọba rẹ̀ a fẹ́ wò ó ti ṣe kí ni ó ti ṣẹlẹ̀ òun náà ti wà láàárín jẹ̀mọ́ tó kírun so àdúrà àtàrùkú fẹ́ tọrọ ńgbà tí ó bá líìdì yẹn náà ó ti tọrọ rẹ̀ náà ńgbà tí wọ́n líìdì òun náà adájọ́ òde sọ fún wa pé àdúrà àti ìmọ̀ọ́mù lọ́lọ́run fẹ́ gbà ẹ̀yìn jẹ́ ọmọ ogun ìdájọ́ òun náà ní ọmọdé torí tí ó mú wa jẹ́ kí à ń kírun sókù ẹ̀ tó fẹ́ méje ó fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́wàá ẹ̀fọ́ ogún tó bá yẹ kí ó gba àwọn sẹ́ẹ̀tì tán wá kírun yẹn wọ́n ti kí kàn tẹ́lẹ̀ tó bá ti kí àwọn tẹ́sí náà náà tún ti ẹ̀rọ àbí àwọn tẹ́sí ṣe kẹ́ dákọ̀ ẹ̀ fún wa lẹ́rìí ẹ̀ kìí ṣe ga o kìí ṣe bu o àmọ́ ẹ fún wa ní kí ni jama ẹ̀rí rẹ̀ òkúta kú lásìkò ànábì sallallahu alaihi wasallam ànábì òkúta kú lásìkò àwọn sọ̀hábà lọ́wọ́ nílá àlẹ́ nítorí wa di pé a àbúkà kiri a ìná wa ọ̀yá ẹ̀yọ́ kọ́ nídìí wa sábà ní ìjẹ̀ka a ah, ọmọ ọ̀yá ẹ̀yìn náà a ah, Usman ń bọ́ tó ní pé jẹ́rìlẹ̀ ìwé tó fà ní pé àwọn àkàtúnṣe àwọn tí níyẹn bí bí pé a ń fi ìrún tán kí ṣókù lára a fi ń pọ́n ìmọ̀ọ́mù yẹn lé so ẹni tó wá lò fún àrò pé kóun bà lè má ṣe ìmọ̀ọ́mù kan káàkiri ìmọ̀ọ́mù fi náà yẹn kí so tó ní kò fẹ́ ṣe ìmọ̀ọ́mù eléyìí lẹ́nu pé kó ń ṣe ìjẹ́ni ọlọ́run gan ní ìwò mọ́ òun ọkọ́ ni má ṣe ilé ìmọ̀ọ́mù kìíní kan yẹn kí ìmọ̀ọ́mù kìíní kan so ẹ̀ nílé lẹ́gẹ̀ẹ́ máa ní ẹ ìmọ̀ọ́mù kìíní náà á ní kó kí ọ àní kí ìmọ̀ọ́mù kìíní ó kí ẹ wo tàwọn òkú yìí ẹmọ́jà tó ṣàdádá lẹ̀ lórí ẹ̀dá kí ló ṣe rárá ṣùgbọ́n kí ló láhádí hádí Muhammad sallallahu ìmọ̀nà lẹ́bì ló lọ́lá jùlọ ọ̀dá bá lẹ́bì ti ṣe nǹkan rẹ̀ táwọn sáré bá lọ́wọ́ rẹ̀ tó fílẹ̀ fún wa ẹmọ́jà ti ti wa kún lọ abẹ́rúwa wa mẹ́sẹ̀jì yìí ọlọ́mọ́sà tó dé ti gbọ́ kálukú sì ti gbọ́ wa lágbọ̀ọ́ àmì wàá mọ̀ ní wọ̀ ọ́ fún arákùnrin tá a sọ ọ́n pé ànábì ṣàlàyé fún un èyí tó wá padà tún sí náà ni ẹ̀dá kò tíra dábì fi kọ́ ó kọ́ tó ní kó lọ rí òlò yìí tún sí náà ni ìfà mọ́ ni ṣé ibà ọ̀làwà márùtẹ́lá fún Thank you a obìnrin tó lóyún sínú tó wá kú oríyẹ̀ tó wá lọ bí inú oṣù mẹ́fà oṣù méje alójútó sí ẹ papọ̀ ní àdúgbò àwọn onímọ̀ sọ tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí ká ní bóbìnrin yẹn ṣe kú tó bá tó lè wòsàn ló kú sí àbọ́dọ̀ ìjìnà sílé ìwòsàn wọn la lè sáré ṣàyẹ̀wò ọmọ tí ń bẹ nínú ẹ̀ pé sọ́mọ yìí ń bẹ láyé àbí òṣèlú náà àwọn àfáà tí wọ́n ti lọ ṣàbọ̀ṣàbà ṣàkókò ha níta nínú àwọn àfáà tó ń kó tó di fáwọn ṣe scan àyà gbogbo ẹ̀ nínú táwọn ọmọ ń wú náà wọ́n ní ẹ wò ó pé sọ́mọ yẹn sì ní haraka yẹn ni pé nínú abúláborí yẹn ṣé ẹ sì ń fìlì pé ọmọ yẹn yí àwọn pé wọ́n fi níyàwó jẹ èmi ti níyàwó mo sì ti rí àwọn tó lóyún rí àbí ẹ̀kọ́ tí tó bìí bá ń bẹ lóyún ọmọ ọmọ ṣe kí ni ọmọ ìwọ àti lè mọ ilé ọlọ́run tẹ́tí wọn ló mọ náà ìpẹ́ sẹ́yìn so ìlà ọ̀fọ̀kọ̀ hà náà mọ́ ló gbà àwọn tó ti advance àtàbárí fi ṣàyẹ̀wò pé ọmọ yìí sì ń bẹ nínú ìyá rẹ̀ láàyè ìyẹn ni ó fún wa láǹfààní ká ọpẹ́rẹ́tì yá ká ṣe sí ẹsí fún agbé ọmọ jáde so almost oṣù mẹ́fà mọ̀ wá ní ìṣe sí ìṣe tán àlàní ṣiṣẹ́ ni pé wọ́n gbé lógo ó sì mọ̀ sẹ́ni tiẹ̀ tó fi di àsìkò tó ń lóun lè máa wà ní ayọ̀ àti àlàáfíà àwa ní ìgbà wọn yìí kú ìgbà wọn ò fi ṣàyẹ̀wò wọ́n rí pé á ọmọ inú rẹ̀ náà ti kú kìí tó sì máa ń sábà ṣẹlẹ̀ rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ̀mí ìyá náà lọ́mọ máa ń fi ní torí pé àwọn ọ́gáǹjì ara rẹ̀ tí ń bẹ lára àyá òun náà lọ́mọ náà fi ń survive ibẹ̀ lọ́mọ náà ti ń gba agbára ibẹ̀ ti ń gba gbogbo tó fi ń ṣẹlẹ̀ so ìjọ tó kú wá rẹ̀ ti kú báyìí gbogbo tí ń ṣiṣẹ́ lára rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò ṣe ni kò ṣiṣẹ́ so ìgbà míì wá ń bẹ oyún inú náà máa ń tètè wà affected pẹ̀lú kí nìyẹn ìbéèrè tí àwa ti kú báyìí tí òun náà ti rí nǹkan tó ń fún ní tó ń fìdí ẹ̀ lágbára mọ́ òun ló kú bẹ́ẹ̀ ọmọ mi sì lè lò díẹ̀ ló jẹ́ sí ìyẹn náà ó bá ti lọ́ndì tó ń pẹ́ jù ó ti lọ́ndì wákàtí mẹ́rin wákàtí márùn-ún ah! àánú ọlọ́run lókù ọ̀gá ní kébọ́ kùjẹ kúrò àwọn ọ̀gá ah, òkú ìdíkú o arápọ̀ tútù ló wà wọ́n máa ń sì rí bí rẹ́sì ọmọ because at least ó sì lè níbi some minutes some hours láti lè fi ṣẹ̀mí wọ́n nígbà wọn padà tó wá di pé òkú yìí nígbà ó ti kú ọdìpọ̀ ọmọ náà òun náà ṣe kínú ó ti kú máa gbọ́dọ̀ lánà ìyàmà wò àpàtìlẹ̀ ẹ̀tọ́tọ́ ilẹ̀ káṣẹ̀rọ̀ àyíbọn níbi máyìí ti àkásìrì yìí màjíkán àkásìrì yìí àyà ká máa mú egbò ìkú nígbà táàrùn ní àyè ni sojú ò bá ti wá sí rídìn ká fẹ́ fi lanú ìhà ìmọ́là rídìn tó yẹ ni pé abẹ́gbé sọdíṣọ́ mọ́ ti wá kú àníjẹ̀ tí bó láti wá sí láti wọn papọ̀ ní o a sì obìnrin yẹn tóyún tóyún ìjọba nídìí ètùtù àgbákò tó wọlé yorùbá nìyẹn kò sétù tutù kan lórí bá ti òkú tóyún tóyún àyíká bìí nítorí ẹ àyíká ìdíje kára nítorí ẹ gbọ́dọ̀ ti kọ́ tiẹ̀ lọ.

wọ́n wá pèpìà òkú ìyá wọ́n pèpìà òkú ọmọ àwọn kan náà fòkọ́ ha wá dé bàbá wa fẹ́ sin wọn wọn ò sin wọn papọ̀ àmọ́ wọn ò sin ọmọ sí ọwọ́ sàlẹ̀jù ìgbàsẹ̀ ìyá wọn ni wọn sin ọmọ sí aláwọ̀ tó máa sọ̀rọ̀ ilé ní àhàlẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kó yí báyìí. a ní olóyún mùsùlùmí ló fún olóyún lọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ ní obìnrin gbọ́ fúnra olóyún wọ́n ti gbọ́ fúnra olóyún wọn. ọmọ inú ẹni tí èyí ṣe mùsùlùmí ọmọ mùsùlùmí lòun ní ìdájọ́. sọ òkú mùsùlùmí ààyè máa ń sin sítẹ́kù kèfèrí òkú kèfèrí ààyè máa ń sin sítẹ́kù mùsùlùmí tọ̀ òkú aláboyún yìí nìsín ó ti wá di pé mùsùlùmí àti kèfèrí náà ti kú yìí tó láti wá sí wọn àfáàdì ẹmọ́ lànà tí wọ́n náà ilẹ̀ ìbò láwà sí wọ́n sí ọdún ẹmọ́ sí wọ́n sí ẹkùn mùsùlùmí tó lè kèfèrí lè kọmọ ní àwọn mùsùlùmí bẹ̀ lára ẹkùn ọlọ sí wọ́n sínú ọdún ẹgbẹ̀ yíò tó pé mùsùlùmí lọmọ wá ilẹ̀ tó jẹ́ ní sọ àwọn ilẹ̀ tó jẹ́ lóṣùwà tí ó ṣe ti mùsùlùmí kí èṣe ti di ìfẹ́ ìjọba bẹ́ẹ̀ sí wọ́n síbẹ̀ á ní dáwà ṣe ní kiri ṣe pókù mùsùlùmí wò láti máa ń ṣe hmm? ẹ̀ṣẹ̀ àádájú rẹ̀ kọ́ wọ́n tó wá sí pé aláboyún yẹn tó jẹ́ tí ò ṣe mùsùlùmí á kẹ́yìn ẹ̀ sí kíblà only because ọmọ inú rẹ̀ ó danú dé nínú báyìí sódà ọmọ yẹn ó lè kọjú sí kíblà ọ̀rọ̀ mi ò yé wọ́n jẹ́ para wá kọjú ìyá sí kíblà ọmọ wa wà nígbàjú ẹni tó sẹ́yìn sí kíblà so a gbẹ̀yìn ìyá sí kíblà ọmọ inú rẹ̀ ó lè wà nípò ẹni tó kọjú sí kíblà àwọn díẹ̀ tàbí sábí sọ ń pa òkú aláwọ̀ yóò Allahu ta'ala fẹ́ ó ti tọ́ ọ̀lọ́wọ́ àgbà lè wọ́n fẹ́ràn rẹ̀ ọjọ́ ti lọ́yọ̀ Ayiwa. Ẹni tó bá ṣe pé fásíà nìkan ló mọ́ ó ka fásíà kó ṣe rò kú. Ìwọ́n ẹni tí ó mọ nǹkan ní ìlẹ́yìn fásíà gbọ́ngbà míì ó lè ka fásíà nìkan lórí kíni lórí ìrùn inú ló ṣe bàjẹ́. Àníkà ni tó bá ka fásíà nìkan lórí ìrùn inú ló ṣe jínú kò bàjẹ́ ọ̀rọ̀ àwọn àkọọ́lẹ̀ kan tó gbé wá bẹ́ẹ̀ bùkátà wà lẹ́nu tí ó ti rà á sì mọ nǹkan míì tó kọjá fàtíhà ọlọ́mọdé fi ìlú ẹ̀yìn ọmọ wa náà Ah

so ìdí nìyẹn ká lọ di àkọ́kọ́ náà bí ìlànà lẹ́ẹ̀kọ́kùnrin náà so ká mọ́ àdìpá kan mọ́ ṣàlàyé ní gbogbo wa so ìṣà àwọn àgbọ̀ ọlọ́wà rẹ̀ ok kò sí íńtánẹ́ẹ̀tì bí báyìí ẹ̀rọ àfi íńtánẹ́ẹ̀tì jẹ́mìnà lè máa rí nǹkan tó ọba nǹkan ó yá ń gbọ́ ẹni tó sún ìgbàgbé láti kí òun bá gbàgbé tí ò kánì ló lè ṣe padà bẹ́ẹ̀ ló lè ṣe padà ara àwọn tí wọ́n ní kódà tó bá jẹ pásíkò dùhá náà ní kò kí padà àwọn ní tó bá ti bọ́ sásìkò dùhá àwọn kan ní kò fi kí ráka méjì ni o because ó ti bọ́ sọ̀tàn kò jẹ́ sí ìrùn kata àmọ́ kí lọ́sọ̀ ní ráka ẹ̀yọ̀ kan àlàyé táwọn àfáà mi ṣe lè Allahu ta'ala. ṣé o ti tọ́wà àwọn ìbéèrè wo ló tó wà bẹ́ẹ̀ wà bá. رسول الله طيب شو بعد ما رجعوا للجوف فجاشكم أبلغ منه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك وأتوب إليك السلام عليكم Mùsáàtì kò máa ń yá ènìyàn. A ní àìsílẹ̀ fáwọn sàlàyé nípa àyàwó aláfẹ́sẹ̀ wà lọ́rọ̀ tó wí lọ́rọ̀ ọ̀pọ̀ pẹ̀lú pé a ó gba ẹ̀sẹ̀ bàbá wò lára ọmọ. A ó gba ẹ̀sẹ̀ wà wò lára ọmọ tí lọ́lọ́pàá wà ní lè àti pẹ́sàn ní clear wọn. àkọ́kọ́ ni pé a ó gba ìṣe bàbá wò ní ara ọmọ èyí wọ́n lè ṣe àgbọ́yé sí Islam àgbọ́yé Islam náà láyà tẹ́lú wa pé wà látẹ́zìrì wà zero tó méjìlá ọkọ̀rọ̀ rú ẹ̀ṣẹ̀ rú ẹ̀ṣẹ̀ kan kò ní rú ẹlòmí òun náà ló bí àlàyé kan tá a mú alẹ́ kan yẹ́rì pé ọmọ rẹ̀ tó lóyún oyún tó ní oyún ìsinà lóyún náà tó ti bẹ́ àwọn tíìtì oyún nígbà tàbẹ́ tíìtì ìbìnrin tó lọ́dẹ̀ ní oyún ìsinà ìdí ni ẹlẹ́ṣẹ̀ òun náà ló kò rí ara rẹ̀ ro ẹ̀ṣẹ̀ rẹ̀ nígbà tó wá rí ìṣẹ̀lẹ̀ àtọ́ náà ni pé dáadáa òbí òun lọ́mọ ní àwọn níbi ìtàn Mùsá àti Khadr alayhi masalatu salam lawa ní pé àwọn jẹ́ olórí pé àwọn tó ń dá wọn sáfà àwọn tó máa ń pẹ́ sí àwọn ẹ̀sìn kan fún kan fún tó ṣe ìgbà gbọ́n táwọn lè yọ nínú sálárì láti ṣe àǹgbà. ìbéèrè yìí ó máa ń wáyé dáadáa àwọn kan náà àwọn tó wá gbà lọ́jọ́ bíi teacher to school pẹ̀lú staff kan wá máa ń léèkì ìjà wọn lè máa yọnu owó wọn kó máa jẹ́ ìjìyà fún wọn ọlọ́run ṣàlọ́ wa. àkọ́kọ́ ni pé kí lẹ́sẹ̀ fi wọn táìmù tí wọn. lọ́jọ́ bá fẹ́ yọ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ máa mọ iye hours rẹ̀ gbọ́ bí ṣiṣẹ́ ẹ lójú six hours ní wọ́n máa nínú school for instance six hours six hours yẹn a máa lo six hours lẹ́ẹ̀ márùn ní ọ̀sẹ̀ àbí ẹ máa calculate hours yẹn bẹ́ẹ̀ ṣá ẹ máa wo ewu kí ni how many hours ló jẹ́ nínú month àyẹ̀bẹ̀kọ́ ha twenty days in a month Twenty wọ́n twenty two days nígbà mi ẹ bá calculate ẹ̀sẹ̀ máa wo pé how many hours lẹ́nu ibi wá late ó lè ti jára ọkọ̀ thirty minutes ibi ẹlẹ́gẹ̀ẹ́jì five minutes ẹlẹ́kẹta ìṣẹ́mi rẹ̀ ẹlẹ́kẹrin one hour awakapọ̀ ìgbẹ̀gbẹ̀ ọgbẹ́ wa ń lọ bí six hours ẹ̀ma wá divide owó sí gbogbo hours tó bá jẹ́ fún twenty two days ọ̀yà six hours gbogbo ẹ̀ wá jẹ́ yẹn òun nìkan lẹ́ máa lè yọ kálẹ̀ ẹ̀fẹ́ sọ pé ẹ̀fẹ́ yọ òwò tẹ bá fẹ́ rẹ̀ ká ní títà ní gbàbí 40,000 naira ní sánárì lákòójú inú 40,000 naira tẹ bá padà máa yọ àjẹ́lọ̀ gidi tí mọ́tò 2,000 naira tí mọ́tò ẹjọ́ iṣẹ́ rẹ̀ rẹ́bi ṣe ni pé ẹgbẹ́ fi kọ́ọ̀bù ìwà àbàjẹ́ tó wù kí wọ́n mọ̀ pẹ́ dé mọ́ so iṣẹ́ rù kẹ̀yẹ tó lè kọ́ọ̀bù àbàjẹ́ ìlà àbútú máa ń kọ́ lójẹ̀ yìí tó yóò bá jẹ́ pẹ́ dára bá pẹ́ dára owó tó bá dára kò lè bí tẹ́ sílẹ̀ àná lọ bẹ́ẹ̀ni wà á ṣe ìjìyà fún wọn ju tí wọ́n jẹ lọ ìwọ náà wà á kọjá àlọ́ ọlọ́wọ́ tó bá tún ti lọ jálú owó wọn ju áwàdì tí wọ́n fi dínkù lọ bí ìgbà tí wọn náà tó ti ń jẹ nínú ẹ̀tọ́ tiwọn náà ẹni bá lé sínú àwọn sáà èmi mọ̀ rò kó máa dáa ká lọ wá nǹkan ní káàbì máa ṣe ìjì àwọn. wọ́n ní mo fẹ́ yọ owó wọn yẹn ó gbọ́dọ̀ ní ìdìbà ó gbọ́dọ̀ jẹ́ déédéé tó fi bí òní sọ́dá àwọn òṣìṣẹ́ rẹ̀ náà kan lọ bẹ̀rù ọlọ́run ìwọ náà tó jẹ́ léètì náà tó ń gba complete salary wọ́n náà ti ń jẹ haram o mo haram ìdí ń wí ní ti máa ń wí akànnì náà kọ́ lọ́rọ̀ àwọn àfọ muhammad bin sahal al-hussein rahimahullah ó sọ̀rọ̀ pa ọ̀rọ̀ yìí ìwọ́n tó jẹ́ sáàbù tó ń gba salary lọ́wọ́ pàpọ̀ tó lé níṣẹ́ owó tó ń gbà yẹn pàpọ̀ ń jẹ haramu nínú ẹ̀ torí pé òun gbowó àsìkò tó ṣe kí ni tó lò gbogbo ilé rẹ̀ tí wáyé tí gbogbo àwọn òṣìṣẹ́ náà mọ́ tó bá ti léèsì débi iṣẹ́ tó dẹ̀ ń gba sálárì pẹ́ká ní one hour ló fi léèsì owó tó bá jẹ́ déédé one hour yẹn owó kí jẹ̀mọ̀kú tó wá ti jọ́ ń gbé ìdàlùkìyàmọ́ ọlọ́wọ́ gbà tó fẹ́ tó lẹ̀tọ́ àkókò tó lò ọlọ́wọ́ gbà ìtọ́ fún jíní tó lẹ̀tọ́ kí ni a máa rọ àwátá bá nílé ìwé àtàwátá ń ṣiṣẹ́ lẹ̀ jẹ́ káwà méjèèjì kálọ̀ pẹ̀lú ọlọ́wọ́ wọ́n ṣe láti pé ìtọ́ ti kílẹ̀ o àwọn afá àmọ́ ń di bí ọlọ́nkú sàánú wa ìjàmbá pọ̀ láàrin àwọn èèyàn àmọ́lọ́ ọba jámọ́ ní alkùránì ah, alkùránì kíra ńlá nípa ọba ní àwọn tó mọ́ ń dáṣẹ́ pọ̀ fọ́ra wọn na yẹ́bù bí bá náà wá bó ti jẹ ọ̀gá wọ́n mọ́ wọn táà sọ yìí ẹni ó ní skúl tó bá ń kọ̀m̀pléènì ọ́n kẹ́dé nígbà táwọn sáàfù náà bá ń lé tìkú ọ̀ skúl kọ́ tí wọ́n náà kọ̀m̀pẹ́sẹ̀tì wọn ṣọpọlọpọ àwọn tó máa ń ní skúl náà àwọn náà kì í kí ẹ̀ pé àwọn ènìyàn ti lo extra time extra time tó dẹ̀ lò yẹn gbọ́dọ̀ sí ìtẹ̀ dáhùn pé ah mú kíní kan àbí àfa ọkùn kíní kan mrs mrs kọ́nà mọ́ pẹ̀lú àwọn mrs kíní kan àbí ọkùn kíní kan táìmù ilé ilẹ̀ ẹ̀sọ̀ jẹ́gbó sí èsì kéèlò oníwọ̀n náà mẹ́sàn o sì rò pé mo ti gbọ́ ọ̀rẹ́ kanáwọn ìlú èbò wọn ṣe nǹkan báwọn lọ́tọ́ bá lọ sọ́fíìsì ní wíkẹ́ẹ̀dì ọgbó lórí pọ̀ tó wá ní wíkẹ́ẹ̀dì mọ̀ nàìjíríà nígbà tí kù bá rí pé àwọn nídìí tí sáàpù wa lọ sátọ̀ ní ó kàn wá náà ni bá wá tán ó lọ náà ni sálárì èyí tó mọ̀ ń náà ni ó mọ̀ ń gbà ìwọ school owner tí wọ́n náà bá ṣe wọlé náà kí ni wọ́n náà ṣe àti pé ọ̀rọ̀ yìí ti nídìí compromise àti àwa méjèèjì ìkájọ lọ rí bẹ̀rù ọlọ́run àwọn ìdíyà kan bẹ tó bá ròpó bẹ́ gbé kalẹ̀ bí òun yọwọ́ yìí aláwà bí kó bá sù ààrẹ ọ̀tọ̀ bá padà rí ìtọ́lọ̀ bá ní kó ń lájú ara náà sáàrẹ̀ ìlú àyọwó mi ìlẹ̀ ní ètèlé ṣe wọ́n jọ lè kó mọ̀ wà mọ́ ní àyọwó ni ọyọ́wó àwọn ọmọ tó rẹ̀ kó jọ ó máa fẹ́ ti bísínẹ́sì ẹ̀kọ́ ní bísínẹ́sì lọ ṣe pẹ̀lú ìwé ó máa fẹ́ ti kí ni bísínẹ́sì àwọn ọmọ òdìdó sọ àwọn bí i dáadáa kọ́ ló kàn wọ́n ah, tó níwọ̀n gbogbo àgbọ́ yóò dé ẹ̀rẹ́ ìgbàwọn ẹ̀gí sílẹ̀ ní àtúláti wáyé nìkan bá lọ lé sílẹ̀ àtúnlọ́ lọ́wọ́ síra rẹ̀ ní oòrùn <laughs> nígbà tó rí ní ọjọ́ sí ní covid-19 ó sí ojú àwọn ẹgbẹ́ ń sọlọ́bí jẹ́ pé ní akànlí ìgbé onígbogbo wa ẹ jẹ́ ká fi ìbẹ̀rù ọlọ́run ká gbé ìṣẹ̀rà alẹ́ nù kí wọ́n tó wá bẹ́ẹ̀ gbáyẹ̀ ṣiṣẹ́ nínú ẹ̀kọ́ yóò rọ̀ mọ́lẹ̀ àjálùkà kọ̀wé àmì ìgbà méjì ni omi mọ̀ gbáyẹ̀ mọ́ ẹ wá ta ló mọ sí ẹ tó fẹ́ ṣe é ṣe títà tó fẹ́ gbà tó mọ tó fẹ́ gbà mú ẹlẹ́ẹ̀kejì tó lámọ̀ náà tó bẹ̀rù ọlọ́run wọ́n ní tí ò bá ti ní méjèèjì ẹ̀kọ́ mẹ́jà ló gbójúmọ́ ni irú ìjà omi lè sọ mo lè má lè sọ̀jẹ́sì ìyá báyìí but ìmọ̀ràn tèmi lè mú wàrà tí mo ti mú ìmọ̀ràn ẹ̀jẹ̀ ká fìbẹ̀rẹ̀ náà fọ́ra wa so ẹ̀jẹ̀ ká lọ bá àwọn expert kan wà ní field ní ah, a àtúgbọ́ báyìí báyìí ǹjẹ́ lè sọ̀jẹ́sì ìgbà ìwọ̀n tí discipline mi ìyá wà bọ́jẹ́ yóò ga discipline láyé òun ni téèyàn bá discipline rẹ̀ òun ni pé ìbẹ̀rù ọlọ́run ẹni tó ń náà múṣẹ́ ẹ̀rí pé òun ló ní ọ̀sìn tó sọ̀rọ̀ lára wa jù òun náà ní ṣe ni aláìbẹ̀rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ lára wa ọlọ́mọṣà bá dábẹ̀rù rẹ̀ padà sí àárín wa ó ṣe wá lẹ́nu tí ó lè mọ bẹ̀rù rẹ̀ o ògbóṣẹ́ náà bá ń ṣe èyí tá à ń ṣe fáwọn èèyàn ní ọlọ́jà lè rẹ̀ o èyí tá à ń ṣe fún ara wa náà ní ọlọ́jà lè bẹ̀rù rẹ̀ o a bá ṣe ń gba iṣẹ́ ọlọ́jà kò bá wa ṣe wọ́n lórí bẹ̀rù ọlọ́run ọlọ́run àlọ́ kí o àlọ́ ọmọ sí kùbà àbí ilé kí o bà. àwùjọ àtọ́ gbọ́dọ̀ lè dáhùn ọmọ tọ̀nù. ẹ ọ bá jẹ́ pé ẹ ti rẹ ẹ ti láyà sọ lè dáhùn. ẹni tí ó bá ti da ìsàn báyìí ìpè táìsàn yẹn dé ibi títọ̀ yẹn ń dé lára wọ́n ní kò sí báwọn ti fi yára tó ìjọra tó kọ́ ní fọ́ọ̀pù sí bí aṣọ ọ̀nà àbáyọ náà ni pé kan lọ́wọ́ tí wọ́n ti ṣe ìwòsàn ara wọn nàmbà wọn ẹlẹ́ẹ̀kejì gbogbo tó bá ti ń kán sí wọn lásọ wọ́n gbọ́dọ̀ máa fọ ìgbà tó bá ti ń kán wọ́n gbọ́dọ̀ máa fọ wọ́n gbọ́dọ̀ máa fọ títí ọlọ́wọ́ fi wọ́n sàn bẹ́ẹ̀ sọ́nà abẹ́rẹ́ wọn sọ̀rọ̀ àwọn ọ̀tá ara ọlọ́wọ́ sábà wò ní náà allah òsì tánà tìlẹ̀ sọ́ọ́ di kíní ọ̀tọ̀ fún wọn. sáà tìlẹ̀ ọ̀yọ́ sí tọ́wọ́ last one inshallah. a ah, máa donate pàtà ara rẹ̀ ni Islam sọ ń àdìsọ́sọ̀ rẹ̀ nílé ha àwọn ara wa ẹjá ọkọ̀ mọ́ òdúdó ọ̀rọ̀ kan ọwọ́ báyìí ojú ahọ́n eyín etí ọrùn gbogbo ara wa yìí àwọn akọ́lá ní àmọ́ náà afúnṣọ́lá jẹ́ níbẹ̀ sáà lórí gbogbo ẹ̀jẹ̀ náà àmọ́ ṣùkánà wọ́n jà wọ́n ìdí nìyá àtúrí láti tó bá wà lórí ẹ̀sọ́ máa wọ́n ẹlẹ́ẹ̀kejì láti donate káàtì ara rẹ̀ àwọn àfa wọn pèsè méjì wọ́n nìkan bẹ́ẹ̀ o máa rí produce sábà lò báyìí ìní òde rẹ̀ ìkan bẹ́ tó bá ilé tí buyan ọ̀ní ní ìmọ̀nù wani èyí tó bá jẹ́ pé a bá buyan a lè rí ní ìpadà ó kò sí láti ká buyan kò sí bẹ́ẹ̀ tí tó jọ mọ́ báyìí tó kọjá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí mẹ́ra ara tó ní ìjẹ̀jẹ̀ ẹ̀yìn lọ́dọ̀ lè tẹ̀jẹ̀ wọ́n tí a bá fún lẹ́jẹ̀ yẹn ẹ̀jẹ̀ ó padà sí kí ní sára náà ẹ̀jẹ̀ padà bọ̀ wá sí wa lára padà àwọn àbí jẹun tá a mú láàrin ọ̀sẹ̀ nínú kan ẹ̀gbọ́n gbogbo tá a fún yẹn àti nìkan báyìí but àwọn nǹkan tó kù àìmọ̀ bóyàn wọ́n bóyàn ní kidney láàrin ẹ̀lẹ́jì mo ní extra lẹ́yọ̀ kan extra fọ́ o ìjẹ́ extra ọmọ ẹ̀rọ kan ló ti jẹ́ bẹ́ẹ̀ nínú sọ sọ́rí kejì tí wà bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ ọba náà mọ̀ pé ìgbésí ayé wa tá a ń lò yìí a mọ̀ jẹ́ àwọn kìíní kan tí ó bá kìíní wá jẹ́ tó bá jẹ́ yọ ọ̀kan jẹ́ kẹ́mì rẹ lè gùn díẹ̀ kan tó lè sí èyàn náà bá ti jẹ́ tìkan bẹ́ẹ̀ kéyìn kó máa jẹ́ ọ̀sán létí ìlú kan tó bá ti àjẹ́ sọ ìwọ́ wà lọ rèé búyàn lẹ́yọ ọ̀kan ọwọ́ á lo ayé ọ̀tí ìjọmọ tàbí kìíní kan lọ lẹ́yọ ọ̀kan wọ́n tó bá ti lè fẹ́rẹ̀ èèyàn tó inú méjì gbúyàn lẹ́yọ ọ̀kan akọ̀bí sára ti ẹni àti tó jù rẹ̀ ní ìwọ́kọ́ lọ ní ọ̀rọ̀ wa ló ní nǹkan rẹ̀ lọ́jọ́ bá bìyàn lẹ́yọ ọ̀kan tán ẹyọ ọ̀kan tiẹ̀ náà wá ní pátá láìka ní sọmọ ẹgbẹ́ kìíní ojú rẹ̀ bá ti wà fọ́ kí lọ́ wá sí wọ́n ní sọ̀rọ̀ lápò ojú mi tí mo bọ́ jò ní kàńgbé so èyí ò lára fún èyí tó wá burú jù gbogbo táwọn yìí àwọn làwọn ẹni tó mọ lọ́n ta pàtì ara ṣẹ́wárí àti tó mọ́ rìpòdúsì o àti tí ò fi rìpòdúsì o àgbọ̀dọ̀ ta kankan náà a ò gbọ́dọ̀ máa ta ẹ̀jẹ̀ káníyàn wá lọ sọ́jọ́ ìdíwọ́n dolóòtì ẹ̀jẹ̀ pé ẹwà ẹgbà ẹ̀jẹ̀ lára mi wọ́n ló ń gba seven thousand gba ten thousand owó àbámu ló ń gbà o ọrùn jọ ẹ̀jẹ̀ gbé kàlùkì yàrá o ẹ̀jẹ̀ ta ló mọ́ rìpòdúsì káàlù tó kọ́ lọ ta kidney lọ́dún tí iPhone five jáde àwọn ọmọ àlèmí náà wọ́n ti wàhálà iPhone dáadáa gbà báyìí pẹ̀lú orí iphone five nínú ti iphone mọ́ fọ́nra láti gbà náà O mọ̀ra lórí 4 s mo lórí iphone five tó wọ́n ti lórí kiri kan sọ̀rọ̀ ọlọ́run sáà ní. iphone 5 jáde ọmọ èkó kan lọ́dún náà tí kò bẹ́ẹ̀ lu iphone 5, ó dẹ̀ lọ ta kídìní ẹ̀yọ̀ kan rẹ̀ torí kò lè rí owó tí ó fi ra iphone five. ó ti bẹ́ẹ̀ jọ náà iphone 5, lè ní nísìnyí. má bá gbé ilé ẹ̀ṣẹ́ tẹ́kínò phantom 9 ṣe ó ní wọ́n ní irúṣẹ́ tẹ́kínò phantom 9 mọ́ tẹ́kínò tí wá lágbàríkà jùlọ tẹ́kínò phantom phantom 9 mọ́ wí náà fóònù àti ọdún mẹ́ta ọdún mẹ́rin ni ó ẹ̀gbọ́n ọjọ́ àìtẹ́lì kan lágbàríkà jùlọ àìtẹ́lì ó ti lágbàríkà jù iPhone 5 lọ sẹ́wàwò ohun tó wá ta sí ìsìn níbi ká ní ìbẹ̀lá yìí bá fi ìṣọ́ ìníbi a máa sọ pé bó wà ní báyìí kan ẹ̀rí ò mọ̀ ní bẹ́ẹ̀ torí iPhone 5 àìsẹ́lì tí wà lálùbáríkà jùlọ ìwọ ní fún ọ̀sìn títà sínú àgbóṣà ànúwà ọ̀ ó sì tó bí owó kíní yìí àìmọ́lọ́wọ́ba tó mọ́nà ọlọ́mọ́sáàdì alẹ́ mọ́ ọkọ̀ jáde papọ̀ ilé ìlàdúró ẹ̀dàpọ̀ tó bá tó jọ́ ní àwọn àgbàgbé ẹ̀rú ọlọ́wọ́ba kan sọ̀jẹ́ sí lánàá pé táwọ́jọ́ kan láti gba pẹ́sàn àlàáṣà ń ṣàlá ọ̀gbàrà fi ọjọ́ kan lẹ̀ amákàmọ́ kíní kan gbòbéèrè tá a bá ń gbà àbí tá a bá mú wá èyí tá a bá tìrì káwọn afọ àwọn ó sọ ọba ti gbélé rẹ̀ wá àmọ́lá ni ọwọ́ kọ́ bá rúkọ ti ráfà àgbà kan tí wọ́n ń dáwọ̀ béèrè àwọn ọmọ tí ó ti máa ń gbé àlàyé